bismillah alhamdulillah wàláàtú wasalamu ala rasulillah àdúpẹ́ fún ọlọ́run ọba àbí ọlọ́run kó bá a ṣe àlékún kí a ti gẹ fánẹ́bọ̀ muhammad sallallahu ta'ala alayhi wa sallam ètò tí ẹni kí n mẹ́nubà níwọ̀nba díẹ̀ tásìkò bí wọ́n bá ti gbà wá mọ́ lónìí ètò ńlá ni ṣùgbọ́n ibi tí màá gbà wọlé àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọ́n ní amókùn ẹ̀rù rẹ̀ wọ́ ó ní òkè lẹ́ ń wò ẹ wò sàlẹ̀ ìyẹn ni pé ibi tó ti wọ́ wá ni ẹ wò bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìwà ọ̀daràn tó gba ilé tó gbòde tó gbàta nígbà tó ṣẹlẹ̀ tán mm. ibẹ̀ láti ń ń ìgbà náà la tó rí nígbà tádàáwò tó gbilẹ̀ ya bẹ́ẹ̀ sì ni ó níbì kan tó ti bẹ̀rẹ̀ sórí tá a bá ń sọ̀rọ̀ àwọn èèyàn tún sọ̀rọ̀ kan wọ́n níbi tí iná pa ibi tí iná bá pa láti bẹ̀rẹ̀ sí pa kó má bàa tún ba nǹkan mí jẹ́ ṣùgbọ́n ìpìlẹ̀ yìí gangan Allah subhanahu wa ta'ala torí kò sí nǹkan kan tí a nínú alukuran gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala mo wo ìpìlẹ̀ tí àwọn yorùbá rí yẹn wípé amúkanrùn ẹrù rẹ̀ wọ́ oníkèlè ń wo ẹ̀wò sàlẹ̀ kò sí ẹnìkan nínú àwa tí à ń sọ yìí àtọ̀dọ́ àti arúgbó àti gbogbo tí aríká pera wa tí ò jẹ́ pé bíbí ni wọ́n bí wa bíbí tí wọ́n bí wa yìí oore sì ni lọ́dọ̀ ọlọ́run oore ni tá a bá ra èèyàn kan lónìí tí wọ́n bímọ tí wọ́n gbà pé kì í so oore pé tó àwọn ò fẹ́ kó wá ó kàn wá náà ni bóyá mọ̀ ka ẹyọ̀kan nínú ọgọ́rùn-ún hmm. àbí ẹyọ̀kan nínú one thousand gbogbo bíbí tí wọ́n bí wa tá a wá sáyé oore ni ìyẹn ni pé oore ni bíbí mọ́ ah, ọlọ́run sì sọ fún wa nínú suratul anbiya súrà ìkọkànlélógún nìyẹn láti ibi àyà thirty five wípé oore náà tá a ṣe fún yín náà àdánwò ni o èèyàn bímọ ó yọ̀ èèyàn lówó lọ́wọ́ ó yọ̀ èèyàn ń tà ó rà ó ń bá mu bó ti ṣe fẹ́ ń yọ̀ àdánwò ni o hmm. torí pé àdánwò eléyìí ò ní ẹ̀ta àti èrò nínú ni ò jẹ́ kọ́ ọmọ ádámù mọ̀ pàdánwò ni o ẹ bá ń lọ àdúmí bá ń lọ bí àyà yẹn kí n kà sí tí àwọn èèyàn wa nínú nínú ilé. àti pé a ó dán yín wò pẹ̀lú búburú àti rere nabluukum bisharri wal khairi fitinatan abantuka àti pé àti pé a ó dán yín wò pẹ̀lú búburú àti rere pẹ̀lú tẹ́ ẹ mọ̀ láburú àti tẹ́ ẹ mọ̀ ní dáadáa. ní ti àdánwò. a fi ṣàdánwò fún yín. ọ̀dọ̀ wa ni a ó dá yín padà sí. wà ilé náà tó jàun ìyẹn ni pé èyí tí máa ròyìn tí máa ta yín láburú àdánwò ni èyí tẹ́ yọ̀ sí náà tẹ́ ń dunnú sí kódà ń gbà mí tẹ́lómi yìí ń gbàjó tí ń gbàlù àdánwò ni tí a bá sì pe kan ládánwò ó gbọ́ mi yóò sì mórí bọ́m̀bẹ̀ nínú oore tọ́lọ̀ fi dáyàn wò téèyàn ò bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ó padà dìbànújẹ́ ibẹ̀ lọ́mọ bíbí wà o ìyẹn ló fà á tí mo fi lọ síbi àyà yẹn ẹ wà bá ń lọ síbi àyà mi tí mo ní suratu nahali sura sixteen àyà seventy eight wallahu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a. àti pé àti wípé ọlọ́run mú yín láti inú àwọn ìyá yín tí ẹ̀yin kò mọ nǹkan kan. ọmọ yín jáde ọlọ́run mú yín jáde ọ̀yà. láti inú àwọn ìyá yín láti inú àwọn ìyá yín. tí ẹ̀yin kò mọ nǹkan kan. nígbà náà tá a bí wa àmọ́ nǹkan kan gbogbo ẹni pé ẹ̀yin ẹnìkan jẹ́ ọ̀daràn lónìí ẹnìkan jẹ́ pààyàn ẹnìkan jẹ́ adayérú ẹnìkan jẹ́ abayéjẹ́ ẹnìkan jẹ́ kà nígbà tí wọ́n bí wa wọn bí mọ́ nìkankan torí pé tó bá yẹ pé wọ́n mọ́ bí mọ́ọ̀yàn wípé àwọn ọmọ yìí o bó ṣe dáyé labárí lébẹ́ẹ̀lì pé ọ̀daràn paálí ni wọ́n bí ẹjọ́ náà lèyìn ó ti máa sọkún gbogbo ohun téèyàn yà lónìí ní ti dáadáa taború wọ́n fi kọ́ ni ẹ tẹ̀síwájú. ó sì ṣe ìgbọ́ràn àti ìríran. nígbà tí wọ́n bí wa ọlọ́run ní a fún yín ní wàjá àlàlákún السمع والأبصار وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ọlọ́run wá létí mò gbọ́. ó sì ṣe ìgbọ́ràn. ó fún yín létí ìgbọ́ràn. àti ìríran. àti ìríran. àti àwọn ọkàn fún yín. àti làákàyè. kí ẹ lè máa dúpẹ́. nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí gbogbo péyàn jẹ́ ọ̀daràn láyé ìbàjẹ́ àbáláburú nínú àwọn kan tí tọ́lọ́run fi ń ṣèrègùn lé wa mo ṣe wọ́n fún yín Allah fún tàṣkúrú kẹ́ ẹ fi sìn kẹ́ ẹ fi dúpẹ́ padà lọ́dọ̀ lórí ń lò fún ọ̀daràn ṣùgbọ́n ààrẹ nìkan kan tó jẹ́ pé ńgbà tí wọ́n bí gẹ́gùn ti sọ lẹ́ẹ̀kan rí ẹ̀ àbímọ o akú ewu ọmọ o akú ayọ̀ o ọmọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ thousand millions ọmọ tí wọ́n sọ bẹ́ẹ̀ náà lọ́hùn pé ẹ bá wa yọ ẹ bá wa yọ wọ́n ti ń sunkún wọn báyìí wọ́n sì ń bẹ̀ lórí ẹ̀pẹ̀ wọn ti sí lábẹ́ ẹ̀pẹ̀ torí wípé wọ́n ti fi nǹkan míì rọ́pò tọ́lọ́wọ́n bá gbà lérò etí ojú làákàyè tó yẹ ká nọ́ọ̀sì nígbà táwọn ọmọ yẹn ti ń bẹ tí wọ́n ń dàgbà bọ̀ wọ́n ti fi nǹkan míì wọ́n ti fi nǹkan míì rọ́pò ẹ̀ wọ́n ti lò fún nǹkan míì àní rẹ́nìkan náà àwọn ọmọ tàbí kó mọ̀ jẹ́ pé ẹ ká ṣàkíyèsí ẹ̀ mi ò rẹ́nìkan tó lè jà mí níyàn àwa tá a ti dàgbà tá a tójú dábọ̀ yìí tí àwọn òbí wa sì ń bẹ láyé ńgbà tá à ń dàgbà ṣé àárín kankan mú láàrọ̀ bí wa ti ń bẹ láwa dòní bó bá jẹ́ ni re yóò mọ̀ rántí pé ah bàbá mi ni mo sọ báyìí bàbá mi ni mo hùwà báyìí tó bá jẹ́ pé ohun tó jogún lára bàbá ti ẹnu wàláì tó bá jẹ́ ni ibi iná ló bímọ yẹn ọmọ yẹn náà ti mọ̀ rántí bí mo ti ń sọ̀rọ̀ yìí pé à dádì ò sọ pé àwọn ò dáa dádì máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa dádì ń gbà pé olè ẹ wá ní kó mọ̀ jalè ẹnìkan kan tí wọ́n bí tó jẹ́ pé ẹ fi ilẹ̀ bẹ́ẹ̀ tó bá dàgbà yóò rán sọ rárá kò sí wọ́n kọ́ ni ẹnìkan kan tí wọ́n bí tó bá dàgbà yóò kọ́lé yóò ni bẹ́ẹ̀ náà ni gbogbo dáadáa bẹ́ẹ̀ náà ni gbogbo aburú torí pé ọlọ́run ọba àníbi sọ̀rọ̀ sọ́dúnlá ó ní ọlọ́run ọba wa tó dá wa mímọ́ ló dá wa mímọ́ la sáyé àwọn èèyàn ni wọ́n pa ọmọ dà láti gbà yẹn lọmọ ti yí padà sáìdá nígbà tó wá di wípé a fún un ní sánú etí wàlàsọ̀rọ̀ wàlàfídà irinṣẹ́ tí ó yẹ kó lò fún tọlọ́run tó wá di pé ó di géńdé tí ó mọ̀ ló fà burú ìgbà náà la tó mọ̀ aburú sì ti déńjà ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ ó dàbí bí ó dàbí àwọn àyíká tí wọ́n kọ déńjà sí ni hmm. aburú ti wà ń bẹ̀ yẹn ẹ má ṣokùnfà ẹ má fọ̀rọ̀ ayé fa ìparun tí ń bẹ́ ń bẹ̀ ni o aburú ti wà ń bẹ̀ o aburú ti wà lára bí wọ́n ṣe ń tọ́ ọmọ bọ̀ láti kékeré wọ́n ti gbin aburú sí i wọ́n ti kọ́ bí wọ́n ti jẹ́ ó mọ̀ pé èèyàn lè pààyàn wọ́n ti jẹ́ ó mọ̀ pé èèyàn lè ṣàbòsí wọ́n ti mọ̀ pé yẹn lè parọ́ ẹ ọmọ kéékèèké tẹ bá rí wà míì hmm. tẹ bá gbọ́rọ̀ míì lẹ́nu wọn. kódà nílé ẹ̀kọ́ a máa ń pe àwọn òbí nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ nursery primary school a máa ń pe àwọn òbí pé ẹ wá nígbà tá a bá rí nǹkan ìmọ̀ pé ah, irú ọ̀rọ̀ yìí sọ bó ló ṣe jẹ́ ẹ bá ní kíyèsí o ẹ bá ní mójútó o tó bá ti kọjá lẹ́bù nítọ́mọ yẹn ṣe àbí tó sọ ó kọjá lẹ́bù ẹ̀ ká tó wá sọ pé ìgbà tọmọ wá dàgbà jù bẹ́ẹ̀ lọ. nínú mùsíbà tó ga jù ó ní pé káwọn ọmọ wa jáde nínú abẹ́ òbí wọn kó wá jẹ́ pé wọ́n gbòdó ń bẹ̀ ọmọ tó bá jáde lábẹ́ òbí ẹ̀ tó bá gbòdó ó ti yíwọ́ o. Hmm, tó gba òdó mọ́ ẹ̀ because òbí làkọ́kọ́ tíṣà fọmọdé hmm. bọ́mọ bá jáde níbẹ̀ tó yanjú bọ́mọ bá jáde níbẹ̀ tó yanjú kò ní sí wàhálà fólùkọ́. kò ní sí wàhálà. Eh, ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọ́n score f9 from parents. Hmm. so ká tó wá sọ eh, oríṣiríṣi ká máa sọ pé ó yẹ kíjọba ṣe báyìí nígbà tí ọ̀rọ̀ tásìkò bá gbà wá débẹ̀ kíjọba ṣe èyí kíjọba ṣe tọ̀hún báwọn yẹn ti máa pariwo ìjọba tó ìjọba kọ́ ló bí gbogbo ọmọ òun náà bí tiẹ̀ gbogbo ọ̀tá wà láwùjọ yìí gbogbo ọ̀daràn tí wọ́n mú gbogbo àwọn oníwà pààlè ìjọba kọ́ ló bí wọn ẹ wo iye ọdún tí wọ́n ń lò lábẹ́ òbí kí wọ́n tó dá dúró òbí ìjọba ní ìsìn ọmọ ọdún méjìdínlógún ló recognize wọ́n tẹ́ bá ṣe kínní eighteen years tẹ́ bá ṣe kínní eighteen years nínú ṣẹ̀ríà Islam kò sì rí bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà Islam bí yẹn bá ti bàlágà ni ìgbà bàlágà ni thirteen years ìgbà àbàlágà ní fifteen years yóò ti máa gbàdájọ́ gbogbo ntídájọ́ ntídájọ́ bá dálé lórí tó bá ti bàlágà nísìn àwọn ọmọ kan bẹ wọ́n ti dáràn pípa wọ́n wá wò pé ah ó sì kéré o ìtẹ́nìkan ṣe tí wọ́n fi páàlò náà sì ṣe ìjọba ti níbi tí wọ́n kó wọn sí pé à ah, ńgbà tí ò tí ìpọ̀ ọmọ ọdún méjì àti lè pa àti lè rán lẹ́wọ̀n ẹ ti síbi táwọn ọmọ nípa lè máa gbé intẹ́nìkan sì ṣe bọ́n ti kéré tóun náà hmm. tíjọba lóun ò tí ì mọ̀ pé ọmọ ni wọ́n àbẹ́yẹn ni wọ́n until eighteen years ó ti pààyàn ẹ máa wá wo àwọn atrocities àwọn ìwà jàgídíjàgan bí kò ní limit kò ní limit ẹ máa wo èjì àwọn ọmọ tí wọ́n ń sọ pé wọ́n bá níbi níbi iṣẹ́ yẹn níbi àlámọ̀rí yẹn àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ kan nígbà mọ̀gbọ́njúbà wọ́n ní Eh, ọmọ tí ògbọ́n ẹ̀ sílẹ̀ kóró de àtòde ní ó ti kọ́gbọ́n wálé ọ̀rọ̀ yẹn ti bàjẹ́ torí nígbà yẹn ó work kí ló sì jọ work ẹ̀sà ọmọ kọ̀ọ̀kan ló bàjẹ́ yóò wá bá ọmọ gidi pàdé láwùjọ ojú ó wà á tì fún bàjẹ́ yẹn ìtumọ̀ pé yóò kọ́gbọ́n wálé nù ọ̀la ó ti change lónìí ọ̀gọ̀rọ̀ ọmọ ninety more than ninety percent ọmọ ló bàjẹ́ ọmọ tó dáa tí wọ́n tọ́ gan lójú ń tì báyìí wọ́n á níbo lè léè ti wá wọ́n á ní bo ṣe níbo ni ta ló mú mùmú ìwà ọmọ rẹ tí wọ́n tọ́ nìyẹn òun ló fèlè fi rọ̀ ẹ̀rí ti yí padà àṣà tí wọ́n dá orin táwọn mọ̀mọ́ kọ́ ń gbà yẹn o kò nítumọ̀ wọn lásìkò yìí nígbà táburú yẹn lékè kà tí ń peléke sí i àwọn àwọn nǹkan wọ̀nyí la fẹ́ ká wòye ká yẹ̀wò dáadáa mo tún wá fẹ́ lọ síbi wípé ọ̀pọ̀lọpọ̀ èyí tí mò ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ ti sọ àwọn oníwàásí ti sọ gbogbo ìgbà lọ́sàn-án lóru but nǹkan kan tí mo fẹ́ ká kíyèsí ńbẹ̀ ni wípé òbí tá a fẹ́ padà sọ́dọ̀ ẹ̀ pé ẹ mójútọ́mọ which òbí là ń bá sọ̀rọ̀ gan ṣé direct one ni tó bímọ gangan àbẹ́ni tó bóun náà torí èyí tó bí èyí tí girama àti grandpa náà ti bàjẹ́ ọmọ tóun náà bí ti bàjẹ́ láwùjọ yìí wọláì ọ̀dọ̀ grandpa lọmọ mi ti ló ti ẹ̀rànà àbọ̀dọ̀ grandma. so òbí ìpele èké ló là ń bá sọ̀rọ̀ gan níbi táburú àwùjọ yìí tó lágbára dé wọ́n jogún àwọn gbogbo àwọn kan wọ̀nyí látara àwọn èèyàn kan ni o nínú àwọn kan tó fa ìbàjẹ́ tó gogò láwùjọ yìí nínú sóràtù ah, anáàlì náà kọ́ ni sóràtù náà sórà sísìn ẹ̀ wáyà seventy one wallahu faddala ba'dakum ala ba'din fi rizqa. àti pé ọlọ́run ṣe àjùlọ fún apá kan yín ju apá kan lọ nípa ìpèsè. nípa ìpèsè iṣẹ́ rí pèsè yẹn níbi gbogbo nǹkan ni nínú ẹ̀ lárísìkì tá a mọ̀ tá a bá sọ párísìkì owó làwọn èèyàn gbọ́ yé ń ipò ara ẹni làákàì ara ẹni ìmọ̀ ara ẹni ọlọ́run ní kẹ́yìn kan káwọn kan ju àwọn èèyàn kan lọ ní nǹkan yẹn ẹ máa gbọ́ ẹ máa gbọ́n tó lọ́run yìí o nínú àyà tó tẹ̀lé nínú gbólóhùn tó tẹ̀lé. ṣùgbọ́n àwọn tí a fún ní àjùlọ. ṣùgbọ́n àwọn tí a fún lájùlọ. wọn kì í fún àwọn tí ń bẹ ní ìkápá wọn ní ìṣe wọn. wọn kì í fún àwọn tí ń bẹ láwọn tí ń bẹ ní ìkápá wọn ní kíni. èsè wọn. ní tí wọ́n ń bẹ lọ́dọ̀ tiwọn tẹ́lòmíì ò ní wọ́n yìí fún wọn. nítorí kí wọ́n má bàa kí wọ́n má bàa bá wọn dọ́gba. níbo pàtàkì ònúnà fàyà kẹ̀kẹ́ àbí kíni. fàmánlẹ̀ dínà fún délé ó bí rọ́ọ̀dì rìsíkì him aláàmà malakat ẹ̀mẹ́rin fáhùn fi ìsàwà nítorí kí wọ́n má bàa dọ́gba ọlọ́run sọ sábàbí táwọn kan fi mú tí wọ́n ní sọ́wọ́ pé kò ní dọ́dọ̀ ẹlòmíì nítorí káwọn èèyàn má bàa bá wọn dọ́gba ẹ jẹ́ n kọ́kọ́ gbé mi táwọn àbí nígbà mi ká fi ẹ ká fi ipò ká fi kún un àbí ọ̀nà ọ̀la àwọn èèyàn rí wípé lágbájọ́ wà bá àdọ́gba ọmọ ta ni níbo ni ti ń bọ̀ ìjọba gan orí àánú ṣe ìjọba tí ò kọ́bọ̀ bí ọ́fíìsì kò rí àánú ṣe ìbẹ̀lẹ̀ tí wọ́n ń sọ pé olówó ti ń ṣe kìràkìtà látijọ́ ìkóṣàánú torí èmi òróró òṣèlú kan tó jẹ́ pé ńgbà tí ń lọ ọ́fíìsì ní tó kọ́kọ́ gbé kalẹ̀ ní one hundred billion pé tó pé ńgbà tẹ̀ ti yàn mí tí mo ti wọlé mo kọ́kọ́ gbé one hundred billion kalẹ̀ ẹ̀ mọ̀ wá pawó òlu kẹ́ mọ̀ fi kún rárá o ńgbà táwọn eléyìí ò lè sàánú àwàlá àfi tọ́lọ́run bá kó sẹ́nu tọ́lọ́run bá rọ àwọn tí wọ́n ti sẹ́ ogun wọn lọ́kàn láti sàánú ṣùgbọ́n ọlọ́run láwọn tá a kẹ́ wọn èyí sàánú àwọn tí àti ìkẹ́ tó bẹ́ẹ̀ ibi tí ìjọba lè ti wọlé nù ibi tọ́rọ̀ àwọn individual aládàáni ibi tó lè ti wọlé nìyẹn ẹni tá a fún ní àwọn kẹ́kàn ń bẹ tí èyí ṣe pé ó ní bùkátà kásẹ̀ lọ gbowó ń báǹkì ẹni tá a fún ní làákàyè ẹni tá a fún ní mọ̀ kò lo ìmọ̀ síbi tó yẹ kó lò sí láti sàánú àwọn èèyàn tí ò ní mọ̀ látòjúwe ọ̀rọ̀ pẹ̀lú àpèjúwe ẹ̀ ni àwọn ilé ẹ̀kọ́ wa tó jẹ́ tìjọba ó wà scanty fáwọn olùmọ̀ tí ó kọ́ni lẹ́sìn ẹ̀dá kùn ṣe bíjọba ó gba àwọn eléyìí síbẹ̀ àwọn eléyìí wọn lò mọ́ ń bẹ̀ wọn mọ̀ kọ́ ọmọ ọmọlẹ́kọ̀ọ́ bẹ̀rù ọlọ́run ní gbogbo ọ̀nà ní ìsìn mathematics àti English wọ́n gbé lékè àtàwọn nǹkan míì mo ní kò bọ́mọ bá gba a nínú gbogbo àwọn nǹkan yẹn pátápátá nípa ọ̀rọ̀ bá ṣe bẹ̀rù ọlọ́run tọ́mọ gba f9 ọmọ yẹn ò yàtọ̀ sẹ́ranko gbogbo ẹnu mo fi sọ torí pé kò sí nǹkan kan tá à ń tọ́ka sí lọ́rùn ádámà tó jẹ́ àpọ́nlé tó jẹ́ yìí tó jẹ́ gíga tí ò sí lára ọmọ ẹranko wọ̀láyà fẹ̀rẹ̀ ọlọ́run iná nìyàtọ̀ inú sọ wá inú jẹ́ ká dífẹ́rẹ́ǹsì tó wà ńbẹ̀ ni pé àwọn eléyìí ń bẹ̀rù ọlọ́run ló fà tó jẹ́ pé àwa yìí náà bi léèrè níjọ́ gbẹdọ̀ ko kò bi ẹranko léèrè bẹ́ẹ̀ bá fẹ́ ọ̀rọ̀ yìí sì bá mu ó ṣe déédéé gan torí pé ọdún rẹ̀ ní bọ̀ ẹ mọ̀ èèyàn bá fẹ́ lọ́jà ó mọ̀ kí ẹran nídìí ó mọ̀ kí lọ́rùn ó mọ̀ kí kí ni wọ́n ń wò bó ṣe lé ẹran láàsí bó ṣe sí bẹ́ẹ̀ náà lọ́mọ èèyàn tóun náà rí pé òun jẹun tó da òun láwọ̀ òun náà fẹ́ lẹ́yìn òun sakọ ṣe tí orí nǹkan jẹ ọmọ ẹranko náà jẹun tó láwọ̀ dáadáa wà ní eléyìí la fẹ́ má ẹran bẹ lára ẹran yìí ẹran bẹ lára mọ̀lúù ẹ má fojú kékeré wo orúkọ òun ẹran bẹ lára ẹ̀ wọ́n láwọ̀ àwọn ẹranko ń bẹ inú igbó tí wọ́n nípò tí wọ́n láṣẹ tí wọ́n láwọ̀ tí wọ́n jọ̀gá tí ò bá ti sí pé a bọ̀m̀báàdì eh, àwọn ilé ẹ̀kọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tí ó kọ́ ni lẹ́sìn àwùjọ àwùjọ súnmọ́ bíi parun o torí pé n tẹ́ pè mí sí ó ní nǹkan ṣe pẹ̀lú kábojú wo ayé àtàlìkẹ́ àmọ́ ìlẹ̀ fi pé irú mi àbáwọn tó bá jù mí lọ tó bá yẹ pé tayé nìkan ni àwọn orílẹ̀-èdè kan ń bẹ lórílẹ̀-èdè ayé tí gbogbo wa mọ̀ tó tòrò tó dáa tó wáyé pé ní táàjẹ̀ ń táàmù là ń wá tí yẹn bá débẹ̀ tí ó sì rí jẹrí mu àmọ́ tí ò ní sálìkì àmọ́ ń bẹ́ẹ̀ báyé ó ṣe tòrò àtàlìkíámọ̀ lélẹ̀ ìtẹ́ pè mí sí fàmánlẹ̀ dínà fún di ló bí rọ́ọ̀dì rìsíkì him aláàmà mọ́nàkẹ́tì àìmọ́nù fáwọn fi sàwà afàbì ní ìmọ̀tì láyà jihadun. nítorí náà wọn a lè máa ṣe àtakò sí orí ọlọ́run bí. ṣé ńgbà tí ọlọ́run wá sì kẹ́hùn fẹ́ nìkan tó wáá gbé pamọ́ tó ní òun ò fẹ́ kó dọ́dọ̀ ẹlòmíì mo sọ́njọ́ kan mo ní kódà bí ẹ bá ṣàánú ọlọ́run àtàjùlọ ẹ̀ níbi táwọn ẹlòmíín ya ìkà sọ́mọ ẹlòmíín tó jẹ́dá ẹgbẹ́ wọn dé wọn bá kọ̀ǹtró ìbẹ́pẹ àtọ̀gẹ̀dẹ̀ tí ń bẹ lẹ́ǹkùlé wa pé kò gbọ́dọ̀ so dídùn ẹ gbọ́ mi yé pé irú wa lẹ́mọ̀ irú yín lẹ́mọ̀ wa jẹ irú ìbẹ́pẹ tá ń jẹ irú yín lẹ́mọ̀ mú ọsàn tá ń mu ọsàn yẹn gbọ́dọ̀ so dídùn wà láìwọ̀n kápẹ́ ni ibi táwọn tí wọ́n já ṣáájú àbáwọn bọ̀rọ̀kìnrin láwùjọ tí wọ́n ya ìkàdé àyíntẹ́ fi mọ̀ bó bá ṣe pé ọ̀nà ọ̀nà tá à ń sọ pé wọn dọ̀dà sí òun wọ̀lá tó bá ṣe kákò wọn ó kà kí wọ́n kàn rọ́jú sí afárá kan sórí omi pé bẹ́ẹ̀ bá lè jábẹ̀ jábẹ̀ ọ̀nà elérukú gan ó kà kó àwọn ayín àmọ̀jọ́ máa rin ọ̀nà kan náà abẹ́ àyà tí mò ń náà ni gbogbo tó bá ń gbọ́ àyà tí mò yìí àyà sura sixteen tọ́lọ́run bá sọlá fún hmm, ah, ok mo fẹ́ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan nígbà tí àwọn ọ̀dọ́ ta fẹ́ pè sákèésí àwọn náà rí bí nǹkan ṣe ń lọ àwọn tá a fẹ́ sọ pé ẹ dákun ẹ jáwọ́ ń bi iléeṣẹ́ láabi wọ́n ń gbọ́ wọ́n ń rí wọ́n ń rí káwa yìí rí wọ́n ń gbọ́ káwa yìí gbọ́ nínú ẹ̀sìn á sì fún ẹnìkan ní nǹkan láti dáadáa kan láti gba aburú ọwọ́ ẹ̀ ni wàhálà ẹ̀rẹ́ mi ṣe kàánú ẹ̀sìn ni o yorùbá náà ní ara oko tó fẹ́ jẹ búrẹ́dì yóò fi bẹ́ẹ̀ pẹ̀ ránṣẹ́ a fẹ́ rọ àwọn ọ̀dọ́ pé àpàlàpàlà yìí pọ̀ ọ́ pálapàla ẹ̀ pọ̀ wọ́n ti ń kọ́ iṣẹ́ babaláwo oògùn owó ẹnu kankan ìyẹn ó hundred percent pẹ̀lú ẹ̀rí tó dájú kí òbí mú ọmọ lọ sí ọ̀dọ̀ ọmọ yahoo pé mo fẹ́ kó kọ́ṣẹ́ the only thing tí ò ti ṣẹlẹ̀ òun ni ọjọ́ freedom ká sọ pé wọ́n ti dájọ́ freedom ọ̀kan àmọ́ pé ṣé wọ́n mú ọbí mọ̀ọ́mọ̀ mọ́mọ́ ẹ̀ lọ wọ̀láyò ti ń ṣẹlẹ̀ mm níbi pé ẹbá ti sọ̀rọ̀ ògùn owó tọ́jẹ́ pé òun náà ní fọmọ́ wá aburú sí ìgbésí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ti sọ̀rọ̀ ògùn owó sẹ́wọ̀n pé ńjọ́ ni wọ́n ń lo ajá ńjọ́ ni wọ́n ń lo àgùntàn àbí orúkọ sẹ́wọ̀n pé èèyàn hmm. ní nìsín ní tó tí ó tí ó di pé ó di tọrọ kan kárí kọ́bí wa mọ́ ọmọ ẹ̀ lọ́rù bẹ̀ pé ẹ bá mi tírèèni ẹ̀ àpọ́nlé ni yahoo nígbà táwọn èèyàn rí i pé ó kọjá báwọn ṣe rò wọ́n ní plus rárá eléyìí eléyìí ti kọjá bá a ti ń rò plus àwọn nǹkan míì láburú rẹpẹtẹ ní tí wọ́n á fẹ́ sọ sẹ́ẹ̀ rí àwọn ọ̀dọ́ ń gbọ́n tí ń lọ ẹnìkan ṣe analysis kan tó tẹ̀mí lọ́wọ́ báyìí nísìn ó ní èèyàn fẹ́ jọba èèyàn fẹ́ joyè ó fẹ́ ó fẹ́ ẹja làmọ́lẹ̀ ó fẹ́ ṣòṣèlú ó wá gbé twenty thousand dollars fún èèyàn kan tí èèyàn tí wọ́n sì gbé owó yẹn fún sì ń jẹ́ seven hundred and seventy four olówó yẹn jẹ́ fifteen point four million dollar olówó yẹn nínú náírà ó jẹ́ nine point two billion ẹnìkan ẹnìkan sí ẹni tó ẹni tó náwó yìí kò rọ́ba jẹmọ́ o kò lóye jẹmọ́ o ẹnìkan sì ná jù bẹ́ẹ̀ lọ hmm. owó yẹn dídí ẹ̀ ní ten billion ṣé ń gbọ́ ẹ wá wo ẹ wá wo ìdààmú tí ń bẹ láwùjọ táwọn ẹwọ ẹwọ tó ọmọ èèyàn ń fojú rí nínú ìdààmú àwùjọ wọ́n sì ń gbogbo orí ìròyìn yìí ọlọ́run ní ẹ dáàbò ara yín àtàwọn ọmọ yín kẹ parun síbi ìyà náà ọlọ́run jọ kì í parun tún sọ fún wa pé wata'awanu ẹ fọwọ́sowọ́pọ̀ lórí dáadáa ẹ má fọwọ́sowọ́pọ̀ lórí aburú lórí ìbàjẹ́ nínú náà. ẹ ran ara yín lọ́wọ́ ẹ ran ara yín lọ́wọ́ sọ́ọ̀tì máyídà sọ́ra karùn-ún ní ẹ̀yà kejì. lórí ìṣe rere lórí rere àti ìbẹ̀rù ọlọ́run àti ìbẹ̀rù ọlọ́run. ẹ má ṣe ran ara yín lọ́wọ́ ẹ má ṣe ra yín lọ́wọ́ láti dá ẹ̀ṣẹ̀ láti dàlúrú láti bàlújẹ́ láti báyéjẹ́. àti láti kọ́kọ́ tọ́ ìjà kí ẹ sì bẹ̀rù ọlọ́run. ìyẹn ló fà tó jẹ́ pé tábà máa sọ̀rọ̀ náà àbáyọ ọ̀nà àbáyọ kan tó ju kákọ́ra ọlẹ́kọ̀ọ́ bẹ̀rù ọlọ́run lọ sí o òbí tá a ló bàjẹ́ tọ́mọ yẹn fi bàjẹ́ ìpele kó jẹ́ ìpele àkọ́kọ́ ni àbí ìpele kejì ó di túláàsì kíjọba mú àwọn òbí yẹn mọ́ra pé tó bá ti dé stage yẹn òbí wo là mọ̀ bíra léèrè pé òbí wo là ń bá gan òbí ọmọ yìí gan ò tí ì tó bí nígbà tá à ń sọ̀rọ̀ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ àwọn ṣe bí bàbá ẹnìkan ni wọ́n wọ́n láì bàbá ẹnìkan ni wọ́n nínú àwọn nǹkan tá a kọ́kọ́ sí tó jẹ́ èlò nǹkan èlò àkọ́kọ́ òun lẹ̀kọ́ ọ̀bẹ̀rù ọlọ́run ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ òun ni ká ṣe dẹ̀kùn fún ẹ̀kọ́ kíkọ́ ẹ̀gbọ́n mi yé bẹ́ẹ̀ ni kó jẹ́ pé ẹni tí a bá ṣe lójú kòkòrò pé kó kẹ́kọ̀ọ́ hmm. òun náà ní ráwíjàre pé à owó ipá mi ò kà ẹ̀wọ̀ tí wọ́n ń gbà ni tá a bá sì dẹ̀kùn fẹ́ kọ́ kíkọ́ mo pọ̀ nílé ẹ̀kọ́ ẹni tí ò fẹ́ kọ gan yóò pé nígbà tó ti dàbá àwọn èmi náà lọ ẹ dákun bó o là ṣe ní sàmúlò ọ̀rọ̀ Yorùbá tó ní ọwọ́ tó bá dilẹ̀ ilé ṣùgbẹ̀ lọ́wọ́ ẹ̀ ọwọ́ yẹn ò ní dilẹ̀ tààrà mọ́ ọmọ péréte ló kù tí ó mọ fẹsẹ̀ gbálẹ̀ káàkiri kódà ó lè mọ̀ sí láwùjọ ibì kan àwọn ìlú kan wà tó jẹ́ ìlú àgbáyé tó pé ń pe ọmọ orílẹ̀-èdè míì wá kẹ́kọ̀ọ́ lọ́fẹ̀ẹ́ tí ìsọmọ orílẹ̀-èdè yẹn tí wọ́n sì ní tí wọ́n ní àǹfààní gbogbo tó ọmọ orílẹ̀-èdè wọn ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ dòní láyé ìyẹn wá sí tiwa bóòwò ló ṣe jẹ́ kẹ́kọ̀ọ́ bá ti wọ́n kẹ́kọ̀ọ́ le tó yẹ pé a sọ́dọ̀nà jẹ́ ẹ̀mú ọ̀pọ̀lọpọ̀ yẹn ni kódà wà láì tó wà mẹ́ẹ̀ yókù bẹ̀ àwọn ọmọ tó kò ní tó fi bẹ̀ẹ́lẹ̀ ní three hundred level four hundred level pé tó ibi tó ń bá dé nìyí o lẹ́yìn ìgbà náà pálapàla lókù tó mọ̀ bá káàkiri àbí tọ́lọ̀ tọwọ́ ò tẹ́sù òfin níbẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ tí òfin níbẹ̀ wọ́n ṣe burúkú ọ̀nà àbáyọ ṣe mọ̀ pé ìjọba polongo ní pé a lo ilẹ̀ tí nàìjíríà ní gẹ́bí ilẹ̀ ọlọ́ràá yìí a fi dáko mo wá ń béèrè pé ẹ dákun boloko ọ̀hún àbáyọ o tòdí nàìjíríà ò bá ní epo epo kúrúdọ̀ tá a bá ní epo kúrúdọ̀ lè tó tó five litres ilẹ̀ nàìjíríà yìí tó láti sọ nàìjíríà yìí lówó lágbàáyé torí àbí ẹ mo fẹ́ bí n léèrè sí kọ́ọ̀sì kan bẹ tí yẹn lè ṣe tí ò ní ṣiṣẹ́ lóko tó kó bá ń lọ láti ibi tó a ti ń sọ̀rọ̀ ìṣekò bàálù òfò ń bẹ̀ tóyé dókítà mẹ́díkù dókítà ó ṣiṣẹ́ ń bẹ̀ nọ́ọ̀sì ó ṣiṣẹ́ ń bẹ̀ béèyàn bá ní bàálù lòún wà yóò mọ̀ gbé ẹlikọ́tà fò ń bẹ̀ kò sí nǹkan kódà àfẹn tí ò bá nífẹ̀ẹ́ iṣẹ́ ìjọba ṣe nìkan ní òní débẹ̀ orílẹ̀-èdè yìí ó ń bẹ nínú orílẹ̀-èdè tọ́lọ̀ ń sàánú débẹ̀ kọjá bẹ́ẹ̀ tọ́lọ̀ ń bá sọ wá tọ́ bá jẹ́ pé two hundred million la bá jẹ́ lóòótọ́ tá a wá di four hundred million kí n tún fi kankun ká jẹ́ six hundred million ọlọ́run ti fún orílẹ̀-èdè ní tí ó táàjẹ̀ tí ò ní tán lórí wàtọ́ ọlọ́run ọba gbà lọ́wọ́ wa. nínú ọ̀nà àbáyọ muhawalatu qatil khusumat wal mushajarat gbogbo a gbọ́dọ̀ wá solúsàn fún yẹn ẹ̀yà ẹ̀yà làwọn èèyàn ń pariwo báyìí yorùbá ò fẹ́ gbọ́ ohun haúsá haúsá ò fẹ́ gbọ́ ti yorùbá ẹnìkankan ò fẹ́ gbọ́ ti ìbò mo máa ń àkíyèsí àwọn èèyàn pé ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ yorùbá ẹ sì sọ̀rọ̀ kan tó dáa o ẹnìka tó bá ṣẹ̀ lọ́ba gé ẹ mọ́ tẹ́rí tá a bá ti nílùú bá tòrò tá a bá ti pòórá wa sínú ọ̀nà aburú kan tó ga lòun náà ọ̀nà aburú kan tó ga ni tó bá jẹ́ pé yorùbá sọ pé haúsá ò dáa tó kó wọn pọ̀ haúsá náà fẹ́ sọ̀rọ̀ yorùbá ó ní yorùbá ò ó kó wọn pọ̀ rárá eléyìí ò bá tẹ̀sìn lọ. aburú tí wọn bá ṣe àtẹni tó saburú oníkíkà máa fish out kí wọ́n wá máa tán aburú tí wọ́n ṣe nítorí pé tí mo fi sọ bẹ́ẹ̀ ẹ rí i pé gbogbo aburú tí wọ́n máa ṣe láwùjọ pátá ẹ dákun èwo ni òsínú ìran yorùbá èwo ni òsínú ìran haúsá èwo ni òsínú ìran ibo ẹ wà àwọn àjálẹ̀ ẹwà àwọn agbénipa ẹwà àwọn ajínigbé wọ́n mú ọmọ yorùbá tó pọ̀ ńbẹ̀ wọ́n mú haúsá fúlàní wọ́n mú yíbò so oníṣìn tí àwọn kan bá ń ṣe tí wọ́n bá agitate pé yorùbá gbọ́dọ̀ dádúró mo fẹ́ bi yín léèrè aburú kan wo la lè rò pé tí ìjọba ti dádúró àti bọ́nú aburú ọ̀la kò sí gbogbo aburú ní bẹ́ẹ̀ nù ràn yorùbá gbogbo aburú ní bẹ́ẹ̀ nù haúsá àtàwọn ìyá míì ó túmọ̀ sí pé àwọn aláburú ni kí adójúlé ọ̀kan náà àwọn tí ń ṣe gọ́vnà ó ní ẹjẹ́ ń kájáde ọ̀rọ̀ tó kọ́ wọ́n sì gbáwòrán yẹn síbẹ̀ ó ní without death penalty ninety percent of Nigerians will continue to see corruption as God's blessing tá a bá ti lè fi gbèdéke lé e pé èèmọ̀ tá a mọ̀ ara wa ní a mọ̀ kọ̀ndẹ́mù àwọn tí wọ́n fẹ́ borílẹ̀-èdè jẹ́ ó ní bí ó ṣe máa tẹ̀síwájú nìyẹn ó fi kún ó ní the anti-corruption campaign will be a huge waste of time ní ẹ̀bá wa ń tẹnu mọ́ pé ah, corruption pọ̀ corruption pọ̀ òun sọ pé ọjọ́ ẹlẹ́jọ́ ara ẹ̀ jẹ́ kọ́ wá nǹkan mí ṣe yóò kàn jẹ́ pé ń fàsìkò ẹ̀ lásán ni nígbà tí ò bá ti sófin tó dé ó fi kún ó we are already heavily populated why can't we sacrifice the top criminals to, to save the country's, uh, the country's future àwọn ọ̀daràn páálí àwọn apààyàn àwọn ọ̀bàyéjẹ́ èyí sí tá a kọ̀ndẹ́mù àwọn eléyìí káyí kórílẹ̀-èdè ó lè sinmi kó lè tòrò àwọn kan sì ti bá débẹ̀ ẹni tí ń sìn lọ́wọ́ ọ̀kan nù wọ́n gbà táwọn èèyàn mọ̀ comment wọ́n ní good good suggestion oríṣiríṣi ìrẹ́ nìkan tó sọ pé ó sọ̀rọ̀ tí ò dáa ẹ sì mọ̀ pé tí ò bá ti sí mo ní ọ̀rọ̀ kan tí mi máa sọ mo ní à ẹnìkan tó bá léun bẹ̀rù ọlọ́run ó bẹ̀rù ọlọ́run torí pé ó ń fẹ́ ẹ̀san nígbàgbọ́dọ̀ àlùkìyámọ̀ ni ẹni tí ò bẹ̀rù ọlọ́run rẹ́dí àti bá tiẹ̀ jẹ́ ọ̀rẹ́dí àti bá tọmọ ẹ̀ jẹ́ wọ́n rẹ́dí àti kólé ẹ̀ wọ́n rẹ́dí àti dàláàmú wọ́n rẹ́dí àti fìtínẹ̀ tó nà ó wọ̀ pé rọ ayé kí ló ń wáyé wàhálà ó sì bẹ̀rù ọlọ́run ẹni tí ó bẹ̀rù ọlọ́run ṣe tán àti gba tiẹ̀ jẹ́ nínú àwọn ẹ́ ẹ́. tó láwọn èèyàn wa tí ó pè nílé. ẹ ó dà ó dà ó dà bóyá ń gbà tí bóyá ń gbà tí ẹ má tún pè. inshallah ọlọ́run kọ́ bá a san ilé san lọ́wọ́. ẹ ẹ abẹ náà ká dà papọ̀ mọ́ abala kẹta náà níbi tí a wà yìí tọ́jọ́ pé ẹ̀yin èèyàn wa nílé gbogbo tí ẹ gbọ́ ni inú béèrè béèrè lórí ọ̀kan sí kejì mẹ́ẹ̀ lórí tí ò yé wa nọ́mbà tẹ́ pè sí zero eight zero eight six zero one six five four one ẹ̀yin tẹ́ bá wá pè wá ẹ bá wa sí ní ṣókíṣókí torí kò sáà ti kò bá zero eight zero eight six zero one six five four one. wa aleykum salaam wa rahmatulah barakatu orúkọ yín bẹ̀rẹ̀ sí ń tè wá. نعم ان zero zero eight six zero one six five four one tí ọba yìí wọ náà ọ̀nà tá a gbà láti lè tọ́jú àwọn ọmọ wa tó fi jẹ́ pé wọ́n ṣoríire táyé àtijọ́ gbẹ̀dà kíámà eh, lórí rẹ̀ torí pé ìwọ ọ̀daràn. tí ò bá sí ọ́fíìsì lọ́dọ̀ ìjọba mọ́ hmm. nínú ọ̀nà àbá ìkọ̀rọ̀dùn lè mọ̀ fàájì àwọn tí ó ṣòwò ara wọn ẹ gbowó fún wọn mm, mm, mm, ẹ má sì gbowó èlé lọ́wọ́ ọmọ aráàlú yìí gbogbo ọmọ nàìjíríà ló lógún nàìjíríà yìí bí it's just like a family. sàwọn àlékún. sákọ bí ọmọ gbójú lé gbogbo nǹkan. orúkọ yìí ni ẹ ti ń pè wá láti nam kí ni ìbéèrè yìí lọ́dọ̀ àwọn bàbá wa. ẹ má bínú ẹ̀ǹdà. ẹ ń gbọ́ yí pé tí ẹ ti. pé ẹ láwọn àáfàá kan ṣe mistake kan. pé níjọ́ kan nígbà tí wọ́n lọ síbi òde kan wọ́n á rí bí wọ́n ṣe lówó wọ́n á ní wọ́n sọ wípé bẹ́ẹ̀ bá lo òde yìí bí mẹ́rin fún ìgbà mẹ́rin tó bá jẹ́ pé ó rí irú owó ni táwọn ọmọ yẹn kó jáde tí ò bá ti sẹ́mi mọ́ eléyìí náà tó àbí. Hmm. nígbà tí owó tó ń gbé fún wọn hmm. àbí. Hmm. ọmọ kéékèèké ẹni tó bá yẹ pé ọmọ kéékèèké tó níṣẹ́ lọ́wọ́ tí èsì irú àwọn tá à ń wí yìí so ìyẹn àwọn ọ̀rọ̀ rọ̀ nílùú Islam but ó súnmọ́ kó jẹ́ pé ó rà àwùjọ táwọn rí pé bó làwọn ilé ìtiró ọmọ tí ò níṣẹ́ bóyá bó lọ́n ti rówó ni àwọn tó béèrè ọ̀rọ̀ yẹn ń sọ. wàhálà kòmọ̀ sàlám sàbàkàtù orúkọ ilẹ̀ tí ń sìn wá àmì ah, orúkọ yín láti ìlú ìsoko ọlọ́nkọba àdúpẹ́ fún yín kí ni ìbéèrè yín lọ́dọ̀ àwọn sáàzù wa. àmín àmín tí àwọn ìdájọ́ ni wọ́n mú ọmọ lọ sí ibi ìyàwó ọlọ́kọ́ dé ah, ìwọ̀n wọn lágbára ọlọ́kọ́ lọ́ọ́ sànù wa lórí ìlú. àmín àmín àmín jazakumullahu khaira ọ̀ṣun hmm, gan nínú eh, tọ́pìkì tá à ń yànnàná lónìí òun náà ní bí ìwà ọ̀daràn bó ṣe gbogbo láàrin àwọn ọ̀dọ́ Eh, ọ̀nà àbáyọ ẹ̀rí pé wọ́n ti bá a sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n sì sọ ọ̀nà àbáyọ zero eight zero eight six zero one six five four one òun ni nọ́mbà tí ọwọ́ bíbá yìí eh, lágbà láti lè tọ́jú àwọn ọmọ wa táwọn ọmọ náà wá náà. iqamatul muwazzafin yin hukumiyyin bi amalihim wa wajibatin ala alwaji laik tí yẹn bá jó òṣìṣẹ́ ìjọba mójútó pé òṣìṣẹ́ ìjọba lè lóòótọ́ tí ò ní di rádaràda tí mago mago di magomago magomago kankan bẹ́ẹ̀ mm. kó jẹ́ pé ń ṣiṣẹ́ ìjọba bí ò bá ní ṣe kókó ń bẹ. tó jẹ́ pé kò ní ṣe pé ah, iṣẹ́ wo ló ń ṣe mọ́ mánéjì ń bì kẹ́kẹ́ omi. ẹ ẹ mọ ibi tẹ́lẹ̀ ìhun ti ń bayé jẹ́ ti ń dà lóru àwọn tá à ń wí ọ̀pọ̀lọpọ̀ owó ìbọ̀nú pọ̀ ń bẹ lójú pópó ó pọ̀ mm. ní mínísírì ó pọ̀ mm. ẹnìkan ò lè débi ẹ̀tọ́ ẹ̀ àfi kó wá nǹkan kan tí kọ́ sí síwájú kó tó di pé yóò. ẹnìyẹn náà tí ò bá rẹ́dí àti ti nǹkan síwájú yóò dẹ̀ ní ìbú. àìléyìí o ẹjẹ́ ẹ o ẹjẹ́ lọ kọ́ ní tó yẹ kó ṣe. téèyàn ò bá ti lè máa débi ẹ̀tọ́ ẹ̀ nírọ̀rùn tó jẹ́ pé lábẹ́ ìjọba náà ni aburú mọ̀ ṣẹlẹ̀ mm. ẹni tí wọ́n dá lóró èèyàn tí ẹ sọ pé àbẹ̀rù ọlọ́run gbàfọ́ ọlọ́run ọkọ̀ pọ̀nú àwọn èèyàn mm. ẹni tó sọ pé wọ́n dàrún ní adìẹ dàrún ní ògùn nù òun náà kọ̀ ní ló pọ̀jù náà máa dámà Mm-hmm. ànábì sallallahu alaihi wasallam ó sì ní láàánà lọ́rọ̀ ṣíwà lèmúrú tẹ̀sí ẹni tí ń fúnyàn níbọ̀nú àtẹni tí ń gbà kódà wà rọ́ iṣu àtẹni tó salágàtà láàrin méjèèjì ìtẹ́ni ẹ̀mọ́ wá ní o àmà bí ó sì dọ́dọ̀ wọn ìtẹ́ni ẹ̀mọ́ wá ní ọlọ́run sẹ́bi lé wọn ah, ah. ẹwà obìnrin ń ṣe gògò tó láwùjọ hmm. ni mo sọ pé amókun ọrùn rẹ wọ́ hmm. onísàlẹ̀lẹ̀ olókèlẹ̀ ń wo ẹ̀wò sàlẹ̀ aburú tí ó dálẹ̀ láwùjọ torí ẹlòmíì ò padà rẹ́ tó ẹ̀ mọ́ ọ̀la mílíọ̀nù èèyàn padà rẹ̀ tó ẹgbà mọ́ látara ru bẹ́ẹ̀. zero eight zero eight six zero one six five four one. nínú nǹkan tí ó bí tí sì ń fa oníbò ìjọba ó sì ráàyè mójútó al-mukhadirat wal-khumur ìmúkùmù gbogbo àtíkè àtolómi rẹ̀ hmm. ó ti bayé jẹ́ kọjá àlà láwùjọ bẹ́ẹ̀ ni ó ti bayé jẹ́ kọjá àlà n'ofe ri fẹ́ rí nta e, ń sọ yìí ó ní nǹkan ṣe pẹ̀lú ayé àtàlùkìyàmà gbogbo ìlú tí nǹkan yìí ti gógó. sàwọn àlékún sàwọn àlékún ẹ ti wà lórí afẹ́fẹ́ tọ̀ gbogbo ìlú tí nǹkan yìí ti gbilẹ̀ àwọn ìlú yìí ò tóró hmm. ìlú kan ó kàn wò kìhàn tí ó sì gbébọn iye hmm. yẹn tó bá rí pa ni kó tó gbébọn lẹ̀ hmm. ẹ̀mí ti ṣòfò rẹpẹtẹ. wọ́n wà ní kí ló ṣẹlẹ̀ ẹjá ọpọlọ ẹ̀ ń ọpọlọ ẹ̀ ní òdá tó nǹkan ọyá mm-hmm. kó mọ lẹ̀ wọ́n mm-hmm. nígbà tí nàìjíríà dá lẹ́nu ìgbà tẹ́mi dáyé yìí ọlọ́run ló mọ èèyàn tẹ́mi ti wò lórí tẹlifíṣàn lórí NTA tíjọba bá fẹ́ pààyàn ó sì gbà sórí NTA bẹ́ẹ̀ ni tíjọba bá fẹ́ pa ọ̀daràn ó sì gbà sórí NTA pé ẹ̀yin náà tó kù nílé ẹ̀ máa wo mo ti worú ẹ̀rí dáadáa mm. èèyàn mélòó ni wọ́n pa èèyàn mélòó bí ìbọn náà bá fi pa wọ́n ni bí wọ́n máa ń yẹgi fún wọn ni èèyàn mélòó wọn ti pa nínú ọ̀daràn tí ń bẹ lórílẹ̀‐èdè yìí tí ń ba ìlú tí ń ba ayé jẹ nínú apààyàn rẹpẹtẹ. láti lè fi káwọn yòókù lọ. láà ọmọ nàìjíríà ò burú tó bẹ́ẹ̀ nàìjíríà ò lẹ́ ń sọ pé ó burú nàìjíríà ò lẹ́ ń burú ẹ jẹ́ pa mẹ́ta bẹ́ẹ̀ nínú ìran yorùbá kán gbé wá sórí NTA kán pa mẹ́ta bẹ́ẹ̀ nínú ìran haúsá kán pa mẹ́ta bẹ́ẹ̀ lórí NTA nínú ìran ibo ó parí àlàáfíà ìjọba nù mẹ́fà gan pọ̀ jù àmọ́ èèyàn pààyàn tán yóò lẹ́wọ̀n ọdún mẹ́ta ẹ̀wọ̀n ọdún márùn-ún nígbà náà ọ̀sẹ̀ wá di brigadier hmm. níbi iṣẹ́ láabi ó tún bọ̀ wá sáwùjọ padà. Ah. Ah, kí ọlọ́run kọ́ bá wa sọ yín lẹ́sàn-án olóore láyé àtijọ́ ọ̀gbẹ́ni àkùnrin àmì wà yíyá kù. aláàjẹ kan sọ̀rọ̀ lọ́dọ̀ tá a bá ní kí a tún máa tẹnu bọ́ lọ bàbá wa eh, tọ́jú ó fi lọ ànímọ̀ torí pé kí ni àlásìkò púpọ̀ mọ́ eh, àsìkò wa ti lọ afáǹfààní àwọn èèyàn tó jẹ́ pé wọ́n bá fẹ́ béèrè béèrè kan sí méjì lọ́wọ́ yín dákẹ́ bá yọ̀dá náà báyé fáwọn èèyàn lé. zero nine zero seventy six seventy eight forty two forty five zero nine zero seventy six seventy eight forty two forty five. ayé yẹn wá tí ẹ̀ ń gbọ́ wálé àwọn sáàbù wa tí wọ́n ń bá wa sọ̀rọ̀ lórí bí wọ̀dà yẹn ṣe gbogbo ní àwùjọ lónìí àtọ̀nà àbáyọ lórí.